admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ibadan nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ̀ká máa lọ. الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa olólùfẹ́ wa ni anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àti gbogbo àwọn sọ̀hábà àti gbogbo àwọn tó bá fi dáadáa tẹ̀lé wọn náà títí tó fi dórí ẹnì kọ̀ọ̀kan wa títí tá yóò fi wá sópin ilé ayé tí ó kẹsẹ̀ ńlẹ̀ yóò ní sí ẹ̀dá kankan ilé ayé yìí má yóò ṣekú Allah subhanahu wa ta'ala nígbà tí gbogbo ẹ̀dá lọ́pàá wọn bá parẹ́ gbogbo wa á wà lọ bọ́ sí ìgbésí ayé àlùfíàmà tí a lọ sọ pé fariqun fil janna wa fariqun fis sa'ir níjọ́ náà lọ́hùn àwọn kan máa bẹ nínú ọgbà àlùjànnà kálọ̀ kójọ kó káwá kún wa àwọn kan máa bẹ nínú ná kálọ̀ kójọ kó láwá kún bí àtàwọn àti gbogbo àwọn ará ilé wa pátá àti gbogbo àtàjẹ́ mùsùlùmí àti gbogbo àwa tí à wa lọ́wọ́lọ́wọ́ àti èyí tẹ́ẹ̀tù padà máa gbọ́ wa náà wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ tí mo ṣe àlàyé lọ wípé eléyìí náà ni àlùwájú sáàni tó jẹ́ àlùkọ́rù sáàni ìpàdé ẹlẹ́ẹ̀kejì fún àlàyé tí mo ṣe nípa nǹkan tó pàtẹ́ mọ́ muamalatu tijariya àwọn nǹkan tó jọmọ́ bíi tàbá ń sọ̀rọ̀ nípa business dealings owó ṣíṣe tá à ń pè ní kátà ara oríṣi àlàyé tó pọ̀ gan-an ní ètò lọ fẹ́ tẹ̀síwájú lórí ẹ̀ mo dẹ̀ pín sọ́nà méjì wípé máa ṣàlàyé àwọn owó kan fẹ́ pé a gbọ́dọ̀ bá mùsùlùmí jẹ́ èèwọ̀ ní gángan fúnra ẹ̀ a gbọ́dọ̀ ṣe é ìwọ ni àgbọ̀dọ̀ ṣe léyìí tó lọ yìí in fact mo ka àwọn nǹkan tó tóbi bíyá mẹ́sàn-án àbí mẹ́wàá tí mo bá gbàgbé ìṣẹ̀lẹ̀ àsọ pé a gbọ́dọ̀ jẹ́ a ò gbọ́dọ̀ mú a ò gbọ́dọ̀ fi ṣòro a ò gbọ́dọ̀ lò wọ́n ó fẹ́ẹ̀ tó mẹ́sàn-án àbí mẹ́wàá tí mo ka mo lè mú èrè ẹyọ kọ̀ọ̀kan wá léyìí tó lọ mú èrè ẹyọ kọ̀ọ̀kan wá lórí pé ọjọ́ lọ àwọn tá a bá fẹ́ ń gbọ́mi fún ìgbà àkọ́kọ́ àbí ẹ ti ń gbọ́mi náà tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ti ní ìsìn àwọn tó lọ yìí àbẹ̀tú fẹ́ jàǹfààní àwọn nǹkan tá a ti ṣe lórí ìrànràn tó jẹ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ìgbà tá a bá travel ní orí rédíò ní orí rédíò tá a wà yìí àtàwọn orí rédíò míì náà mo ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àtàwọn kótọ́ọ̀bù ní àwọn júmọ́ tá à ń ṣe lórí júmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nọ́mbà tí mo fẹ́ pè é gbìyànjú kẹ́ ẹ hàjẹ́ sórí whatsapp yín ẹ bá ti hàjẹ́ sórí whatsapp yín ẹ wá ṣáàtì nọ́mbà yìí sórí whatsapp ẹni pé wọ́n sẹ́ndì àwọn links mi sí mi gbogbo àwọn social media tí a ní àkáǹtì síbẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n sẹ́ndì sí yín ẹ̀dẹ̀ join ẹ bá ti join yẹn inshallah ta'ala ẹ̀yin náà mọ gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe ẹ mọ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ mọ fi sọmi ara ọlọ́kùnjọ kó wújọ kó wúlò fún èmi àti ẹ̀yin náà ìpìlẹ̀ sábà fi fún wa láti lè di ọmọ àlùjọ náà fi ọlọ́kùnjọ ṣe bẹ́ẹ̀ zero eight one one zero six three nine three six six zero eight one one zero six three nine three six six number nine. ni. náà ní ìtẹ̀síwájú ibi tí mo dé dúró kó tó di pọ́jọ́ lọ lè tó lọ ìní padà sẹ́yìn ìní padà sẹ́yìn àwọn tá a bá ti gbọ́ mo ti dàrẹ́ẹ̀tì wa a lọ gbọ́ níbi àwọn ìtẹ̀ olódìpọ̀jọ lọ ní ètò lọ ẹ̀ríkà Allah subhanahu wa ta'ala ọba tí ó mọ ètò yẹn bẹ́ẹ̀ kú náà ló lówó wa ọba tó gbé òfin kalẹ̀ fún wa ni ìṣe ní èèwọ̀ fún wa láti ní nǹkan tó ń pè ní àtàmọ́lùk nínú ṣẹ̀ríà ká àkwáyà property ká kó ọrọ̀ jọ ká kó dúkìá jọ ṣẹ̀ríà ò sí léèwọ̀ fún wa ṣe léwọ̀ tẹ̀lé ò dẹ̀ ṣe ní ẹ̀tọ́ fún wa bí kákan mọ kọ́rọ̀ ọ̀jọ̀ bó ṣe wù wá by all means báwo bó jólè labájá ni ó jẹ́ ògùn owó la ṣe ni ó jẹ́ kinní kan ni kásà ti lówó ṣẹlẹ̀ ò ṣe lẹ́tọ̀ fún abẹ́ ó fi wá sí ìwọ̀ntúnwọ̀nsì torí pé ọmọ èdè èèyàn a ní ṣubú tàmọ́ lóòkì ìfẹ́ kákọ́rọ̀ ọ̀jọ̀ ká sọ pé èmi ni mo ní eléyìí èmi ni mo lè lè àlọ́ ò dá mọ́ wa lára yẹn ó dà láti gbàdá ti wà kékeré ni àdámọ́ yẹn ti wà lára wa ẹ wà àwọn ọmọ kéèké tá à ń bí yẹn ẹ bá fún ọmọ ní owó báyìí abẹ́ fún ní bisikíìtì abẹ́ fún ní nǹkan kan ẹ̀yin náà lẹ fún ọ ẹ tó bẹ́ẹ̀ kẹ́ gbà lọ́wọ́ ẹ padà mọ́ yóò wọ́n sunkún ni ó mọ̀ pé ẹ̀yin náà lẹ fún o ẹ bá tó wá sọ fún gbà ó yá mo wá padà ẹ rí i pé yóò máa sunkún yóò yarí pé rárá àwọn ò ní fún yín torí pé nǹkan tó ń fẹ́ ni pé ẹ jẹ́ kí nǹkan tẹ́ ẹ fún yìí náà kó jẹ́ tòun yóò mọ̀ sunkàn ní òní fún yín àdámọ́ ká ní nǹkan tí èmi ni mo ní àlọ́ òdámọ́ wa lára ni tẹ̀lé àwa yọ̀ǹda fún wa náà tó ké á ní nǹkan lọ́nà tó gbà tọ́ ó wá sílé ìwọ̀ fún wa pé a ò gbọ́dọ̀ ní nǹkan ní ọ̀nà tó jẹ́ àrọ́ eléyìí ni Islam fi yàtọ̀ sí gbogbo ẹ̀sìn yòókù yàtọ̀ sí gbogbo ẹ̀sìn yòókù àtàwọn ìròrí yòókù gbogbo àwọn tó ń lo capitalism ni àwọn tó ń lo socialism ni àwọn tó ń lo kinní kan ni ẹ gbogbo àwọn nǹkan yìí àbòsí ńláńlá wà ń bẹ nígbà tí ẹ bá sọ pé ìjọba nìkan láwọn kọ́ńtì míì láwọn òfin burúkú míì wípé ìjọba nìkan ló lè ní property èyí tẹ́ ẹ jọmọ inú ìlú tẹ́ ń gbé bẹ́ẹ̀ ẹ ò lè ní gbogbo tẹ́ ẹ bá ní pátá ìjọba ló ní áá ah, ah, kílẹ̀ rí yẹn kílẹ̀ rí ẹ sọ ẹnìkan kò lè dálé kọ́ ẹnìkan kò lè dá mọ́tò rà ẹnìkan wá sọ pé mi mo ní o wọ́n gbà wípé ìjọba ló ní gbogbo nǹkan tí ń bẹ ní ìlú pátá eléyìí àbùsí wa mi ṣẹ̀ríà kò sí kò sọrun kaba yẹn ṣẹ̀ríà fẹ́ pé pé ìwọ ló lélẹ̀ ìwọ ló lélẹ̀ ṣùgbọ́n nǹkan tí ṣẹ̀ríà wa gbégi lé wa ni pé ọ̀nà tó tọ́ la gbọ́dọ̀ gbà ọ̀nà tó bá òfin àlọ́wò mu la gbọ́dọ̀ gbà láti ní àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ló fà á ó ṣe olè adànkan oníkan pọ̀ mọ́tẹ́ni àbòsí ìgbà àwọn kan báyẹn ìṣẹ̀lẹ̀wọ̀ ìjàmbá ìtànjẹ ìdọ́gbọ́n gbowó olówó ìṣèkínní kan yahoo ìfọwọ́n gbogbo àwọn kan báyẹn ṣẹ̀ríà ṣẹlẹ̀wọ̀ ó ní rárá torí pé àwọn ọ̀nà yẹn ọ̀nà àbòsí ni láti fi acquire property Allah ni wa ahalla Allahu al-bay' wa harrama al-riba nínú Suratul Baqarah Quran chapter two ayah two seventy five Allah ló ń wà lọ́wọ́ òun ṣe òwò ṣíṣe kátàkárà ṣe lẹ́tọ̀ọ́ wa harrama riba ṣùgbọ́n ìyá owó èlé ìgbowó èlé ṣẹ́yìn pé ní interest Allah ló ń ṣe léwọ̀ọ́ ìwọ ni ẹ gbọ́dọ̀ ṣe ló fà tó fi jẹ́ pé ṣẹ̀ríà ní ọ̀nà méjì tó ń gba àdírẹ́sì ọ̀rọ̀ yìí ó pe àwọn kan ní èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ tà wọ́n ẹ ò gbọ́dọ̀ lò wọ́n ẹ ò gbọ́dọ̀ fi wọ́n ṣòwò mo ti kà wọ́n díẹ̀ ní jẹjọ in fact mo kà tó bí mẹ́sàn-án àbí mẹ́wàá tó máa sọ bí méjì àbí mẹ́ta yòókù nsìn màá bọ́ sórí abala ti jẹ́ pé owó yẹn ò kì í ṣe ìwọ̀n tiẹ̀ ṣùgbọ́n ó ṣeé ṣe ẹni tí ń ṣòwò yẹn ó máa ń ṣe nǹkan kan lábẹ́ rẹ̀ nǹkan yẹn náà padà tó wá di ìwọ̀ àṣàlàyé yẹn náà insha Allah ta'ala tó ẹ jẹ́ kọ́kọ́ parí ìtìmọ̀ bá lọ tẹ́lẹ̀ torí mo ti dárúkọ yìí pé àlùmẹ́yìíta òkú ńbete òun ni gbogbo ẹran nǹkan tá a máa ń dùn kìí ṣẹran nìkan kò bá já àwọn adìyẹ kò bá já àwọn ẹran kò bá já àwọn tọkí gbogbo nǹkan tá a máa ń dùn ká tó jẹ nínú ṣẹ̀ríà tí wọ́n bá kú fúnra wọn tá ò dùn wọn èèwọ̀ ni àgbọ̀dọ̀ jẹ wọn ìwọ ni àwọn gbọ́dọ̀ tà wọ́n ìwọ ni àwọn fi wọ́n ṣòwò àwa náà ò gbọ́dọ̀ ra ìyẹn náà ń pè ní àlùmẹ́yìtà òkú gbèdè bẹ́ẹ̀ kan náà àdám ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọn èèyàn ń pa ẹran wọn ó gbé ẹ̀jẹ̀ rẹ̀ sínú abọ́ tí wọ́n lọ fi ṣe sèkín táwọn ọmọ ta fáwọn èèyàn táwọn yóò máa jẹ ẹlòmínà ń ṣẹlẹ̀ ara rẹ̀ yóò lóun jẹ nǹkan gidi èèwọ̀ ni a ò gbọ́dọ̀ jẹ a ò gbọ́dọ̀ mú a ò gbọ́dọ̀ fi wọ́n ṣòwò a ò gbọ́dọ̀ rà àwa náà ò gbọ́dọ̀ ta òsì mẹ́rin gbogbo ẹ̀ wá bẹ́ẹ̀ náà lẹrẹ ẹlẹ́dẹ̀ àwọn kan tí mo kà náà nìyẹn bẹ́ẹ̀ náà lọtí bẹ́ẹ̀ náà ni tẹ́tẹ́ bẹ́ẹ̀ náà ni ajá bẹ́ẹ̀ náà ni eh, ẹ̀wù lẹ́ ń pè é olóńgbò ìṣàlàyé lórí ẹ̀ náà rẹ́gẹ́dẹ́ náà ìṣàlàyé lórí ẹ̀ léètò lọ bẹ́ẹ̀ náà ni èrè eh, àwòrán èrè àwògbọ́dọ̀ tá àwògbọ́dọ̀ fi ṣiṣẹ́ ṣe bákan náà àgbélébù àwògbọ́dọ̀ tá àwògbọ́dọ̀ rà àwògbọ́dọ̀ fi ṣiṣẹ́ ṣe àti gbogbo àǹkà mí náà tí ẹ jẹ́ ká wo àwọn àlàtù láwìlì mọ̀sẹ̀síyà àwọn nǹkan tí wọ́n fi máa ń kọrin hmm, lọ́hàgbà àwọn irinṣẹ́ tí àwọn èèyàn fi máa ń kọ music wọ́n fi ń kọ orin èèwọ̀ nínú ṣẹ̀yà àkíńtà èèwọ̀ ni a ò kí ń rà èèwọ̀ ni a kì í fi ṣe bísínẹ́sì gbà ọ̀gbọ́n iṣẹ́ wo ló ń ṣe ó lóun ta àwọn àwọn nǹkan rí ni bíi jìtá bíi ìlù sakara sakaru gbogbo àwọn nǹkan yìí ẹ̀wò lẹ tún pè é gangan kìíní kan gbogbo àwọn nǹkan tó sàfihàn kọrin jìtá ni agogo agogo gbogbo àwọn nǹkan yẹn tó pàṣẹ ìmọ̀ irinṣẹ́ orin ìwọ ńlá bẹ́ẹ̀ òfin Allah subhanahu wa ta'ala ẹni mùsùlùmí tí bá ń fi nǹkan yín ṣòwò kó pàtì ọlọ́wọ́ wò gidi ní tí ò ní kó bá láyé ń bíbá tí ò ní kó bá ń jẹ́ gbéra kẹrama àwa náà àkín rà àwa náà àkín àti òfin ṣòwò ẹ bá lọ sínú hadith tó wà ní Sahihul Bukhari bíi five thousand five hundred and ninety five thousand five hundred and ninety ànábì ní layakunanna min ummati aqwamun yastahilluna al-hir wal-harir wal-khamr wal-ma'asif ànábì tó bá yá ànábì gẹ́gẹ́ ló sọ̀rọ̀ yìí o ànábì ní tó bá yá á padà máa rí nínú àwọn ìjọ mi ànábì ní sọ bẹ́ẹ̀ yóò padà wà nínú àwọn ìjọ mi àwọn kan pé pé yastahilluna al-hilm ó ṣe zìnà ṣíṣe zìnà ó ṣe lẹ́tọ̀ àfa zìnà ní kura ẹ mo yé mùsùlùmí tí ń ṣe zìnà lónìí mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin mùsùlùmí lágbà mùsùlùmí lọ́mọdé tí ń ṣe zìnà gidi mà ní àníbi tó bá yá á padà rí inú àwọn ìjọ mi tí ó ní kí ni lọ́lọ́run dóbìnrin fún lọ́lọ́run dá wọn fún ẹnìkìníkan kìnìkan ó lè ní tànà bí bá ń bẹ̀rẹ̀ ayé gan yóò máa wíwí kú yìí ànábì ní àwọn kan ó padà máa wà nínú àwọn ìjọ mi tí wọ́n máa ṣe nǹkan yìí wọ́n harir yóò padà máa wà nínú àwọn ìjọ mi tí wọ́n máa lo aṣọ hariri tí wọ́n máa wọ̀ tó jẹ́ pé ìwọ ni àgbọ̀dọ̀ wọ̀ wọ́n bákan náà yóò padà wà nínú àwọn ìjọ mi tó pé mímu tí ni wọ́n ṣe ọtí lé wọ̀ ọtí mímu ó ní kí ló burú bẹ́ẹ̀ kí kí lọ́lọ́run wá da fún ó ní á mú àmupara ni ò dáa wọ́n máa mú hadithi tí wọ́n wá lọ́dọ̀ ara wọn ànábì ní wọ́ọ̀lì máa àti ibi tá à ń lọ nìyẹn yóò padà wà nínú àwọn ìjọ mi wọ́n pé àwọn nǹkan orin àwọn irinṣẹ́ orin òun wọ́n máa ṣe lẹ́tọ̀ọ́ wọ́n máa tà wọ́n máa rà tí wọ́n fi ṣòwò ẹ̀jẹ̀ rí pé ní èyí tó lọ mo ti ṣàlàyé fún ẹ pé ṣíṣẹ̀lẹ̀ àbájá sọ pé nǹkan yìí o ẹ ò gbọ́dọ̀ ṣe é o ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹ̀ lè fi ṣòwò ètò kò tẹ hadith yẹn nínú súnmọ́nà àbí dàrúdù níbi three thousand four hundred and eighty eight kọ́ni ètò kò tẹ̀lé ètò lọ láti bí sọ pé inna lọ idha harrama ala qawmin akla shay tí àlọ́wọ́ bá ti ṣe ìjẹ nǹkan kan á jẹ nǹkan kan tó ti ṣe ní ìwọ̀ pé ẹ̀ gbọ́dọ̀ jẹ nǹkan yìí ni tó bá sọ pé ẹ̀ gbọ́dọ̀ jẹ nǹkan yìí náà fi ṣòwò náà ni ó máa já sí báyìí ìsọ̀lẹ̀ ìtọ̀lọ̀ tòlàníbi wa ń sọ níbi sahih bukhari five thousand five hundred and ninety ànábì ńlá yakun nẹ́nìnà mi ni ummati aqwam yóò padà máa wà yóò padà máa bẹ nínú àwọn ìjọ mi àwọn kan ó padà máa wà ó yastahilluna al-hirz ká máa ṣe zina yìí kò ní jẹ́ nǹkan lọ́dọ̀ wọn sọ dẹ́tọ̀ wal-harir ká máa wọṣọ àríyìrí wọn sọ dẹ́tọ̀ ni ìlọ́lọ́wọ́ á kò ní ṣe kò ní da fún wa bọ́lọ̀ ló dọ́tí ẹ̀wá ní ká mọ̀ mú yóò bá sọ bẹ́ẹ̀ tí sọ pé ẹ̀ mùsùlùmí wọ́n lè máa hàn sí àlọ́ níbẹ̀ ànábì níbẹ̀ náà ni àwọn nǹkan tó jọ mọ́ àwọn irinṣẹ́ orin tó mọ̀ sí lẹ́tọ̀ọ́ tí ó mọ̀ ṣe tó ń torí náà á jìnà sí àwọn nǹkan yìí èyí tó jẹ́ tó tẹ̀lé ń bẹ̀ òun náà ni àwọn nǹkan tó jọ mọ́ bíi mọ̀kàndínlọ́t táǹpé ni drugs lọ́hàpọ̀ àbí èmi ni dùkọ́ọ̀nù ni èmi làwọn mọ̀kàndínlọ́t ni àwọn nǹkan drugs gbó ẹ̀wọ̀n mùsùlùmí ti ń ta gbó ẹ̀yìn èwo lẹ́wọ̀ èwo ló tún kù sìgá ẹ̀wọ̀n mùsùlùmí <laughs> ti ń ta sìgá onaga o pẹlẹbẹ tajútajú japa o ẹ pẹlẹbẹ ẹ ẹ bẹyẹ mùsùlùmí ti ń tà lọkùnrin lóbìnrin ìmí ìníjàjí ẹ bá ń kọjá lọ láago márùn báyìí yóò ti dé yóò ti jí dé ojú títì kò ní kírun kò ní gbàwẹ̀ kò ráàyè ó ti tó pẹlẹbẹ sí ń ta àwọn ọlọ́kadà onímọ́tò àwọn náà mọ páàkì síwájú ẹ̀ tí wọ́n máa ń pa ojú tí wọ́n náà ràn ìdọ̀tí ojú ẹ̀mọ́ bínú bá yun sáré fẹ́ dọ̀tí ojú ni ìmúkúmu àwọn nǹkan yìí wọ ní wọn ní sẹ̀ríà a ò gbọ́dọ̀ jẹ wọ́n a ò gbọ́dọ̀ mu wọ́n a ò gbọ́dọ̀ fi wọ́n sòwò ìyàwó tiẹ̀ náà pé sẹ́tí ń ṣe nìyẹn ìdájí ni ó ti lọ ó ti lọ mọ tàtàkùtà yóò mọ ta fònà gà ó yóò mọ ta fáwọn èèyàn hmm? gba àwọn nǹkan yìí yóò máa ta àwọn nǹkan yìí ó wàá máa sọ ní orúkọ orúkọ tó dáa ó lè ní àwọn fẹ́ rẹ já èyí ṣe já tá à ń jẹ ló ń pè lẹ́jà o ó lè lóun fẹ́ gbọ́jà yàrá àbọ̀bọ̀ yẹn ti gbọ́jà ó ti mọ̀mú kóun níjẹ báyìí àwọn nǹkan yìí ó ṣe jẹ́ ìwọ̀ ní jíjẹ bẹ́ẹ̀ ló jẹ́ ìwọ̀ ní mímu bẹ́ẹ̀ ló jẹ́ ìwọ̀ ní títà bẹ́ẹ̀ ló jẹ́ ìwọ̀ ní rírà ìwọ tó yẹ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn wà láàgbá kó iṣẹ́ lọ ṣe iṣẹ́ tó kó bọ́ láyé tó kó bọ́ láyé kìámẹ́ iṣẹ́ tí ò lónìí kò lọ́la kò lọ́túnla fún ẹni rárá bí ti rọ̀ mọ́ á tì ó lọ wá iṣẹ́ alálùbáríkà mi ti ṣẹlẹ̀ àfọwọ́sí torí pé kí ni àwọn owó tó bá pa ń bẹ̀ yẹn tó gbàgbé pé ibẹ̀ náà ló ti máa jẹun ló máa mú owó haramu tó gbàgbé ibẹ̀ náà ló ti máa ran ọmọ nílé ìwé ibẹ̀ náà ló ti máa raṣọ ibẹ̀ ló ti máa ran ọmọ nílé kéw ibẹ̀ náà ló ti máa jẹun ló ti máa mú nínú owó yẹn náà ni ibẹ̀ ló ti máa kọ́lé tálọ̀ bá fún ọ lé kọ́ ibẹ̀ náà ló ti máa ti gbogbo bá fẹ́ lọ hajj ibẹ̀ náà ni owó haramu gbọ́n àti wá jọmọ́ drugs hmm, àwọn nǹkan míì tí mi mà sáyìn mà táwọn míì náà mà orúkọ oríṣiríṣi tán ń pè é ìwọ tó ń fa sísá àbẹ̀wò rẹ̀ ń pè é ìwọ tó ń mu kóló ìwọ tó ń mu kíní gbogbo àwọn nǹkan burúkú báyìí ìwọ ni wọ́n a kì í rà wọ́n a ò kì í tà wọ́n a ò kì í mu wọ́n a ò kì í jẹ wọ́n ìwọ ni wọ́n ń ṣe láìsàn ẹ ń bá ń ṣe é yóò lè fún lálùkẹ́ àmà ẹ lọ sínú sọ́ọ̀tù làárọ̀ one chapter seven nìyẹn níbi àyà one fifty seven one hundred and fifty seven aláwo ní wa yuhillu lahumut tayyibat wa yuharrimu alayhimul khaba'ith aláwo ní wọn mm-hmm. àlọ́wọ́ mo ṣe àwọn nǹkan tó dáa tó dáa ní jíjẹ ní mímu àwọn ni mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ̀ mú omi fà yẹn fi àìdíìtì ara ẹ̀ gbogbo àwọn gáàsì ara yẹn kan máa ń ṣiṣẹ́ dáadáa èmi ní liver ni èmi ní kidney ní gbogbo ẹ̀ kan máa ń ṣiṣẹ́ kó máa mú mi dáadáa kò ní mú àfimú mú ṣe mu tìrìtìrì lẹ́nu ó mu fọ́fọ́ bẹ́ẹ̀ ni ó mu sísì ó mu dàdàkúdà sígbà yà inú tẹ́ ẹ bá ń sọ yín pé kídìnì lè bàjẹ́ liver lè bàjẹ́ àwọn sánmọ̀ nípa ètò ìlera ó mọ̀ ṣàlàyé yẹn fún yín àlìkàmọ̀ lè bàjẹ́ lèmi sọ ọ̀rọ̀ àlìkàmọ̀ lèmi gbé dání àwọn tó ń gbé ọ̀rọ̀ ẹ̀ẹ́tì dání ó mọ̀ ṣàlàyé fún yín yàtọ̀ sí pé gbogbo organs ara rẹ̀ ó bàjẹ́ ẹlòmíì ti ní fatty liver báyìí ẹ̀dẹ́ ẹ̀ fẹ́ pọ̀ níbi ìmúkúmu ẹlòmíì gbogbo ọkàn ẹ̀ ti ní heart ẹ̀ ti ní problem ibi ìmúkúmu ti mu ṣe ń mu sìgá bẹ́ẹ̀ ni mu gbó yóò sọ èmi ò lọ sọ́nà bẹ̀yẹn ọ̀nà àlìkíyàmà lèmi pè yín sí ní tó lè bàlìkíyàmà rẹ jẹ́ lèmi sọ àwọn onímọ̀ ìlera náà àwọn náà mọ̀ sọ fún ẹni tó lè bàgbéṣe ayé ẹ jẹ́ tó bọ ọkàn ó dúdú gbogbo lífà ó ti bàjẹ́ gbogbo àwọn gáàsì ara ẹ ó ti ní problem ó ti ní bad cholesterol dànù tẹ́ pé gbogbo ẹ̀jẹ̀ gò ní rọrùn lára ẹ̀ nígbà tó ti fàfà kúfà ó ti mọ̀ mú kan ó ti táwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké tó máa fẹ́ bá obìnrin sùn tó fẹ́ ṣe sìn náà báyìí náà wọ́n lọ mú mú kú mú ìpàǹpajá wàláyé olóhùn para ẹ̀ ìpà ń pa olóhùn para ẹ̀ ẹni ọkùnrin tí bá ti ń lo nǹkan ṣáájú kó tó súnmọ́ obìnrin aláìlera ọkùnrin ni ó jáde sọ̀rọ̀ ara rẹ̀ kó lọ bá àwọn health provider tí wọ́n ṣàlàyé fún un tí bá ń dà láàmú gbogbo ẹni tó bá jẹ́ pé ọkùnrin ni o ṣẹ̀fẹ̀ súnmọ́ ìyàwó rẹ̀ ẹ o súnmọ́ naturally bọ́lọ̀ bá lọ bọ́lọ̀ ń dá ọ kí nǹkan kan bá ti ń ṣe dépò ṣe lọ ń gbé nǹkan kan lura ní ojú àrùn kankan kan gbogbo ẹ̀ wá le kankankan ẹ̀ wàláì ó padà kó bára ẹ̀ ní ti ètò tí àwọn oní ìmọ̀lera lè ní sọ o ṣùgbọ́n àwọn tó mọ̀ nípa ìdáda ń padà wá ṣàlàyé fún yín àlùkìyámà lè ní sọ àlọ́ ò dá ọkùnrin tó bá ti ń gbèrò pò ń fẹ́ súnmọ́yàwó ẹ̀ ààrẹ òdìdè ẹtí tiẹ̀ ò bá ti rí báyẹn ìkankan ṣe lágọ̀ọ́ ara ni ó jẹ́ kó tó bá mu ìmú kó mu tó jẹ̀jẹ̀ kó jẹ tó gbé tó mix ìjọ tí nǹkan ò bá ṣe é báyìí wẹ́rẹ́ ni ó jẹ ìgbọ́rọ̀ àlìkíámẹ́ lèmi ẹran fún yín ó lè ba àlìkíámẹ́ ẹni bọ̀dì jẹ gbogbo àwọn nǹkan yẹn àtúnjẹnu ṣẹ̀ríà alọ́ ni wàyí fẹ́ẹ́ lò láhùn mo sọ yìí bá àwọn nǹkan tó dáa tí mo ṣe lé ẹ̀tọ́ fún yín máa mú wọn ìwádú james bó ṣe pọ̀ tó bó ṣe pọ̀ gan gbogbo àwọn fúrúùtù àwọn juice oríṣiríṣi wà orange juice wà bẹ́ẹ̀ tó yẹ kó máa mú tó jẹ́ national wọn lèmi ń sọ èyí táwọn eh, process wọn o ìtàn àwọn process wọn lèmi tó ń sọ àwọn natural one àwọn juice ọsàn tó ṣe ní juice tó mu tó gbé sínú pizza tó wà máa kẹmu wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo àwọn apple juice o rí kankan mú bẹ́ẹ̀ àfikún sáà máa mú ìmúkúmu tójú máa ràn ojú wa pọ́n ẹyin ojú wa yọ jáde òun wa kẹ́ ọkùnrin mú obìnrin mú ha aburú làwọn nǹkan yàtọ̀ sí pé yóò ba àgọ́ ara rẹ jẹ́sẹ́ àní yóò bàlùkì àmà jẹ́ sẹ́mi gẹ́gẹ́ ń pè ọ́ sí mi orí wa kábàámọ̀ làlùkì àmà alọ́ọ̀dẹ wa yìí lò láhùn mọ́tò yìí bá àwọn nǹkan tó dáa tó dáa tí mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín wà tẹ́ ẹ̀ máa jẹ tẹ́ ẹ̀ máa mu ọ̀yọ̀ hàlẹ́ mọ̀ àléhìn mo lè kọ̀ báyìí gbogbo àwọn nǹkan burúkú burúkú yìí alọ́ọ̀lẹ́ mi ṣe ní ìwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ dédìí ẹ̀ ẹ gbọ́dọ̀ dídì ẹ ẹ àwọn fìdí sẹwọn gbogbo àwọn nǹkan yìí a tà wọn a mú wọn a jẹ wọn a fi wọn ṣòwò ajínà sí àwọn ìṣẹ̀lẹ̀ ìyẹn jẹ abala kan báyẹn abala ẹlẹ́ẹ̀kejì òun ni àwa tó yẹ pé iṣẹ́ táwa ń ṣe iṣẹ́ halali ọjà táwa ń ta ọjà halali alhamdulilah àwọn ò ta gbogbo àwọn kan tí mo ti ń ròyìn látijọ́ ìwà ṣùgbọ́n àwa náà gbọ́dọ̀ ṣàkíyèsí ó mọ̀ jẹ́ pé àárọ̀ mo ti ṣẹ́rí wá ibi ọjà tá à ń ta wọ́n ń pè ní kanínú ṣẹ̀ríà wọ́n ń pè ní algorob wàlìjàhálà algorob wàlìjàhálà kò gbọ́dọ̀ sí nínú òwò tá à ń ṣe àdé fún yín lápẹjù nǹkan pè ní gọrọrù ni pé nǹkan tó yẹ pé nǹkan yẹn ó rújú ó rújú àmọ́ bí ó ṣe rí kò bíi pé yẹn ń ta tẹ́tẹ́ náà ni irú ọjà báyẹn àtúntà àtúntà nínú ọjà dáadáa táǹtà ní mú àpèjúwe wá ń sìn ní mú àpèjúwe wá ń sìn bóyá lápèjúwe nìsín ẹnìkan ní ẹran ẹran tá à ń sìn ẹyẹ ni ẹ máa ń ṣòwò ẹran ẹjẹ amú màálù lápújù ẹyẹ máa ń ṣòwò màálù ó ń sìn ó ń tà fẹ́ pé nǹkan tó dáa ni kì í ṣe haram ó dẹ̀ ń rówó ń bẹ alhamdulillah kódà àlọ́hùn bí abùkátà rẹ̀ ń bẹ màálù ẹ̀ wá sá lọ wọ́n ti wá ń wá màálù yẹn láti bí ọ̀sẹ̀ kan wọ́n á rí wọ́n ti wá wá wá wá wá wọ́n ẹnìkan bá pè é ọ̀gbẹ́ni jọ mo fẹ́ ra màálù mo fẹ́ ṣènáwó oúnjẹ ọ̀kìnní dákun wá ta màálù fún mi màálù tó dẹ̀ sá lọ tí wọ́n rí i náà ni wà ní àmàlù wà mú wọrí èló ní one point two ní one point five ní two million ní ìyẹn bá sẹ́ńdì owó sí màálù tán wá iná ló dẹ̀ ta gọ́rọ́rù ti wà ń bẹ̀ ìdáǹpẹ̀ ní gọ́rọ́rù ni pé ẹ̀tàn jẹ nǹkan tá a mọ̀ bí gbẹ̀yìn rẹ̀ ó ṣe rí ṣẹ̀rí àpè nǹkan yẹn léwọ̀ sẹ́ni pé màálù ti ń ta ẹ̀tọ́ ni bọ́ ó ti ó ti fi ó ti ta lọ́nà kan tí ò gbà wọlé ni ọ̀nà tó yẹ pé jàhálẹ́tìlẹ̀ àákíbà ni àmọ́ gbígbẹ̀yìn nǹkan yẹn ó ṣe rí ṣé yóò padà rí àbí kò ní rí ṣẹ̀rẹ́ ò tẹ̀ nǹkan yẹn wọlé nǹkan tí ò bá ti lè dá wa lójú ọjà owó o fẹ́ tà rèé owó mo fẹ́ kó fún ọ táwọn àwa gẹ́gẹ́ tó ní gẹ́gẹ́ ń wa ni wèrè ó dẹ̀ gbowó dẹ̀ tà ó yẹn fi máa ń tarú nǹkan báyìí tó o bá padà wá rí ńkọ́ owó dẹ̀ ti jìnnú ẹ rí i pé ìjà máa ṣẹlẹ̀ gbogbo tó bá lè fa ànìzá tó bá lè fa ìjà ariwo láàrin olùrajà àti olùtajà tó bá ti lè fa ṣẹlẹ̀ àmọ́ gbẹgìrì ni yóò sọ di àárọ̀ irú nǹkan báyìí ò gbọdọ wà nínú ọjà tá a fẹ́ ta ẹ bá lọ padà sínú sọhí Muslim ẹ rí hadithi kan bẹ́ẹ̀ táwọn ibi sọ ó wà níbi one thousand five hundred and thirteen one thousand five hundred and thirteen ẹ rí hadithi ẹni sọ yìí Muslim àníbi sọ pé àwọn sàbí sọ pé náà Rasulullah sallallahu alaihi wa alihi wasallam an bai'il gharab ànábì kọ̀ fún wa a gbọ́dọ̀ ta ọjà tí ìrújú wà ń bẹ a ta ọjà tí ìrújú wà ń bẹ a gbọ́dọ̀ ta ẹ fún alákòjú mi ẹ jẹ́ fún alákòjú mi kó lè bá a kíá tí ìrújú bá ti wà ń bẹ ọjà fún ẹni tó fẹ́ tà àbí ẹni tó fẹ́ rà á àbí ń bi owó tá a fẹ́ san ṣẹ̀rẹ́ ò gba nǹkan yẹn wọlé yóò ṣe ní èèwọ̀ torí pé nǹkan yóò bí wàhálà láàrin olùrajà àti olùtajà ẹ jẹ́ fún alákòjú mi nìsín báyìí ẹran olóyún sínú olóyún sínú ẹnìkan wá bá wa wípé ẹjọ́ àbáwa náà láti ẹ̀ lọ bá ni pé ẹran ní tẹ̀ lóyún sínú wá ra oyún inú ẹ̀ wá ra ọmọ inú ẹ̀ ọmọ tó wà nínú oyún ẹran yẹn ẹ̀ wá tà á láì tí ì bímọ àrọ́mù ni ẹni ẹ wá sọ pé èló lẹ fẹ́ tà ẹ mọ wọrí mú ten thousand wá ẹni ẹ wá kó ten thousand fún yín àbótí ẹ promise pé òun padà kó fún yín ẹ wá ta oyún oyún ọmọ tó wà nínú ìyá rẹ ẹ wá tà láì tí ì bímọ àrọ́mù nítorí pé kí ni jàhálà wà ń bẹ a ò mà tí ẹni yẹn ó padà bímọ àbí òní bímọ a ò mà. tí níjọ́ tí ẹni yẹn bá fẹ́ ma tí ẹni gẹ́gẹ́ ó kú fún rẹ tí ò ní rọmọ bí a ò mà ní òbí a ò mà tí akọ ní òbí a ò mà tí ọmọ méjì ni a ò mà tí mẹta ní òbí a kò yé wa tẹyọ kan ní òbí a mà tí ẹni tó bí gan nígbà tó arọ ni ọmọ yóò padà yà ẹni ti san owó ti ra ò fara ò fara ìyẹn ni sọ pé náà àǹbẹ́yì hábálì hábàlà àníbi ni ẹ gbọ́dọ̀ ra ọmọ tí ń bẹ nínú oyún ìyá rẹ̀ tí ń bẹ nínú oyún ẹranko ẹ gbọ́dọ̀ ra mọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ ra ẹ ẹ sì di obìmọ̀ kan ẹ ẹ wá bímọ méjì obìmọ̀ mẹ́ta obìmọ̀ ẹyọ kan ṣé sì akọ ni ìtà tí wọ́n ta akọ ó yàtọ̀ sí abo tí wọ́n tọmọ méjì ó yàtọ̀ sí tí wọ́n tọmọ kan tó yóò ti bí síta bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ máa ń ta irúgbìn tó wà nínú ebè mọ́lẹ̀ tẹ́ ń pè látà mọ́lẹ̀ àbí kí ẹ ń pè yẹn ìwọ ló náà èèyàn ní oko iṣu lọ báyìí rẹ́gẹ́dẹ́ oko iṣu sẹ́sìn pé iṣu inú ilẹ̀ ni máa ń wà èèyàn wá pè báyà ẹ wò ó rí iṣu tí mo gbẹ ni éka mẹ́ta mo fi gbẹ ẹ̀ẹ́n ọ̀ya gbogbo éka mẹ́ta yẹn wọ́n wúṣu yẹn o iṣu wà nínú ebè o ó yá éka mẹ́rin ta ẹ̀ ò fẹ́ ta ní hundred million ìyá kó wa ìyìn náà bá kó rẹ̀ ṣẹ̀kí ó padà yọkí síra wọn tí ó lu àwọn gidi torí pé nígbà tó bá padà á iṣu yẹn ni tó rà yẹn nínú kí ihun tó wà ń bẹ̀ iṣu tó padà wà jáde nínú kó ju owó tó san lọ tàbí nínú kó jẹ́ pé owó tó san ó kéré sí nǹkan tó rí ń bẹ̀ ṣẹ̀kí padà dìjà ọ̀gbẹ́ni wá o owó tí mo san yìí ó ti pọ̀ ju iṣu tí mo wà lọ iṣu yóò ta dáadáa o tẹ̀bí yóò dìjà láàrin wọn tàbí kí ẹni tó tà náà kó fi háà adúrú iṣu báyìí ló wà irọ́ o kò gbóye báyìí mọ́ o ẹbí o mọ̀ pé yóò ta tó báyìí tẹ̀bí yóò dìjà ẹ̀yẹ́ ò fẹ́ràn kàlá yìí ó fẹ́ kẹ́ ẹ wa iṣu yẹn jáde ná ẹni tó fẹ́ rà ó fojú rí tó fẹ́ rà yóò lè na gẹ́gẹ́ bí n ẹni tó fẹ́ tà náà yóò tà gẹ́gẹ́ bí n eléyìí ń ṣẹ̀yà àparamọ́ kìíní yẹn náà ń pè ní gọ́rọ́rù àti jàhálà tá a bá ti mọ àtó nǹkan tá a fẹ́ rà àmọ́ bí ó ṣe rí èrè ò gbàkátà ok àpèjúwe nítorí àwọn ẹranko pàápàá jùlọ àwọn ẹranko tó máa ń ní wàrà yẹn tó máa ń ní milk tó máa ń ní wàrà níbi ọyàn wọn yẹn láì tí ì fún wàrà yẹn jáde yíyan wá sọ pé òun fẹ́ ra wàrà yẹn ẹ ta wàrà ọyàn ẹranko yìí ẹ kọ́kọ́ fún jáde ná ẹ lè mọ size bí apéèlì kan ni o bóyá kẹ́ẹ̀gì kan hẹ́n ìyẹn lẹ́wà á ná lẹ́jọ̀ wá sọ̀rọ̀ but wàrà tó sì wà lára ìyá rẹ̀ ẹ wá ná ẹ fẹ́ tà kò pọ́sibú ẹ padà já ṣùgbọ́n àwọn kan báyìí ṣẹ̀rẹ́ ò fara mọ́ lábẹ́ òfin Allah subhanahu wa ta'ala so eléyìí jẹ́ pàtó kan káwa náà máa apply sáwọn ọjà tá a bá ń tà akọ́ra tó ṣàlàyé pẹ̀lú àwọn kan mí nítorí pọ́jọ́ ti lọ insha Allah ta'ala subhanaka Allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda akẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbí quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. telephone zero eight zero eight five two three seven 7577 WhatsApp number 081 1063 9366 ńlẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.